الرجيم وما أنزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين أعوذ بالله من الشيطان الحمد لله وصلى الله وسلم وبارك على عبده ورسوله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ayé àgbò níbi ọ̀rọ̀ tí ọlọ́run ọba tó dá sílẹ̀ fún wa ìtàn tí kìí ṣe àròsọ tí ìtọ́jẹ́ sí pé ó kún kẹ́kẹ́kẹ́ fún àìmọ̀ iye ọgbọ́n àti òye ìmọ̀ àti ìlọsíwájú tí a máa rí kọ́ lára àwọn nǹkan tí ọlọ́run ọba gbé kalẹ̀ nínú ìtàn yìí eléyìí tí wọ́n ń ṣàlàyé fún wa nípa àwọn tí wọ́n wà pẹ̀lú àwọn òjíṣẹ́ tí wọ́n wà nínú sọ́dọ̀tò yasin àwọn náà ni ẹni táwọn onímọ̀ máa ń dárúkọ ẹ̀kọ́ ń jẹ́ habib orúkọ rẹ̀ ń jẹ́ Habib ẹni yìí ti jíṣẹ́ tán wọ́n lè ti ṣe bí ọṣẹ ti ṣe ojú ọwọ́ akukáwo ntọ́lọ́wọ́n ọba dà lára fún àwọn tó ṣiṣẹ́ burú yìí èèyàn ń jíṣẹ́ tawhid ó ń jíṣẹ́ pé ẹ wá sí tọ́lọ́hún ọ̀dẹ̀ béèrè owó lọ́wọ́ wọn ọ̀dẹ̀ pè wọ́n síbi tọ́lọ́hún ọba wọ́n dẹ̀ lù ú wọ́n sì pa tíyàn máa pa òjíṣẹ́ lápagbé kò ṣeé ṣe. Hmm. àpá gbé àwọn ẹni ọlọ́run ọba ò sí o bákan náà kí èèyàn ṣe ń tí ọ̀dà sáwọn ẹni ọlọ́run ọba kò sí hmm. torí pé tọ́ ọba ṣe ń tí ọ̀dà sáwọn ẹni ọlọ́run ọlọ́run ọba ló fèsì tọ́ ọba ṣe ìwà tí ọ̀dà sáwọn ẹni tọ́lọ́run ọba nítorí tọ́lọ́run ọba tí ń ṣe lọ́wọ́ ó jìyà ò lè bọ̀ kí wọ́n ní ìparí ọ̀rọ̀ àwọn tán pa wọ́n yìí ẹ̀yin náà má fi gbogbo òòlù pátápátá iná ni wọ́n síwọ́ ní dáwọ́jọ láti lọ pa àwọn òjíṣẹ́ wọ́n tún wá pa habibu náà tó tún gba ti àwọn òjíṣẹ́ hmm. tọ́lọ́ ń parí ọ̀rọ̀ wọn sí náà lọ́wọ́ bá ti dá ọ̀rọ̀ wọn lẹ̀ pé àwọn ọmọ wọn yìí tá a bá fẹ́ pààyàn nígbà míì ìpa àpọ́nlé ń bẹ tá a bá fẹ́ pààyàn nígbà míì ìpa ẹ̀sìn ń bẹ nínú àwọn ìpa ẹ̀sìn tí ń bẹ nínú Al-Qur'an tọ́lọ́ wọn bá mẹ́ńṣàn àwọn ẹni ìjẹ́ ìkan nínú ìpa ẹ̀sìn tọ́lọ́ wọn bá pa wọn torí wípé ìpa àpọ́nlé ń bẹ ò tí wọn bá kúkú àpọ́nlé àṣírí ẹ̀bùn nìyẹn E tó kúkú sí òhò sáàrin ọjà ẹ rí i pé ipa kí nìyẹn ẹsìn nìyẹn ẹni aṣọ ọbọ̀sọ lọ́rùn ọbọ̀sọ hmm. nídìí ọbẹ̀ ah. wù lọ́rùn ọ wà ní òhò ó sì kù kí tó yóò ti ni hmm. ọba pẹ̀lú àánú àtagbára ẹ̀ ọlọ́mọdéjáwó òkú pẹ̀ tiwa akúmọ̀pá lọ náà àbí òní lọ lórí ilẹ̀ hmm. sọ́ọ̀sẹ̀ kúra ẹ̀ ọlọ́njọ́ kan ṣùgbọ́n bóyá ló ṣe lọ sọ ọmọ ọmọ o kọ̀sẹ́ńtọ́mọ o a kàn mọ bá a ṣe wà ń wà ń kára hmm. àwọn ọjà dàbí à hmm. ẹlòmíràn tún gẹ́fìlà ọmọ ìtọ́ ọba lọ ni kọ̀sẹ́ńtọ́mọ ọlọ́run àbẹ̀ ọ́ ọlọ́ba aláàánú jùlọ tọ́wọ́n máa ń pẹ́ ẹrúsìn rẹ lé láyé tí ó tàn wá fẹ́ kú tó tàn pọ́n alé ọlọ́run kọ́ pọ́n alé láyé kọ́ pọ́n alé ńgbà bá fẹ́ kú tá a bá tún kú náà tán kó ti wá nínú ẹni àpọ́nlé irú kú tí Habibu Najari tó kú yìí ẹ rí kó sọ pé bima ghafara li rabbi wa ja'alani minal mukramin. ikú àpọ́nlé nìyẹn minal mukramin ó lẹ́ ní ọ̀wọ̀ ọlọ́run họ́nú ọ̀hún pẹ̀lú kú tó ń kú òun òkúkú ẹ̀sìn ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ ikú ẹ̀sìn ni wọ́n kú wá gbọ́ bọ́lá wọn bá ti dọ́rọ̀ wọn kalẹ̀ ọlọ́run ọba ní àá máa pa àwọn èèyàn ń gbà míì tí ó jẹ́ kú ẹ̀sìn kan ṣùgbọ́n gbà mí a máa wà á pa àwọn èèyàn ní ọba kú ẹ̀sìn ìyẹn ní ikú ọba ẹ̀sìn tí wọ́n bá ní ikú ọba ẹ̀sìn iná ìlú ọlọ́run ọba fi pa àwọn ẹ̀wọ̀n yìí ọlọ́run abá rán màláíkà láti sánmà níbi ẹ̀ lọ pa wọ́n gẹ́gẹ́ bí wọ́n ti pa àwọn kèfèrí Mákà nígbà tí wọ́n gbógun ti ànábì sallallahu alayhi wa sallam níbi ogun Badr wọ́n pa wọ́n ṣùgbọ́n àwọn màláíkà sọ̀kalẹ̀ wọ́n jagun pẹ̀lú àwọn mùsùlùmí hmm wọ́n dẹ̀ pa àwọn kèfèrí níbẹ̀ wọ́n wá ń rí wọn lẹ́nu tó dàbí èèyàn ṣùgbọ́n wọn kì í ṣènìyàn èèyàn ni wọ́n ní bọ́dì ṣùgbọ́n nínú ẹ̀mí wọn kì í ṣènìyàn èèyàn ni wọ́n nínú wíwọṣọ white ni gbogbo wọn wọ̀ gẹ́gẹ́ bí rewayat tó gbá aṣọ funfun ni wọ́n wọ̀ èèyàn ni wọ́n nínú aṣọ funfun ṣùgbọ́n nínú ẹ̀mí wọn kì í ṣènìyàn bákan náà wọ́n tún gbà wáyé pé wọ́n ga gíga ni gbogbo wọn gbogbo àwọn tó màláyíkà tí wọ́n participate níbi ogun Badr wọ́n ga ìyẹn gíga ni wọ́n gíga ni wọ́n nínú àwòrán ṣùgbọ́n nínú ẹ̀mí wọn wọn kì í ṣe gíga o wọ́n ti di màláìka tó àwọn èèyàn wọn yìí ọlọ́run máa ń ra àwọn màláìka kọ́ lọ́pọ̀ àwọn èèyàn ń gbà mí ṣùgbọ́n tọ́lọ́n bá fẹ́ fìyàn ṣẹ̀ sí kì í ṣe màláìka o tó tẹ̀ bá dé màláìka sì ń bọ́ àlèmúra kúdẹ àlèmúra àjálẹ̀ dé àlèmúra àjálẹ̀ dé ọlọ́run ní àwọn àwọn wọn yìí ni òfin màláìka ránṣẹ́ sí wọn rárá kí ló wí. وما, وما أنزلنا على قومه من, من بعده وما أنزلنا على قومه وما أنزلنا على قومه ọlọ́run ni àsọ àsọ nǹkan kan kalẹ̀ fáwọn èèyàn habibu àsọ nǹkan kan kalẹ̀ lé wọn lórí àlá tó wí yìí nǹkan ńlá tọ́wá ti di kí àlàbá ń bí ti wọnú nǹkan tọ́lọ́ ń sọ̀kalẹ̀ máa gbóòórùn ìyà díẹ̀ díẹ̀ ọ máa gbóòórùn ìyà díẹ̀ díẹ̀ mbẹ́ tọ́wá ti di kí àlà ọlọ́run bá ní mo ọlọ́run ní àṣọ nǹkan kan kalẹ̀. wà máa anzalna ala qawmi. lẹ́yìn rẹ̀ min ba'di. min ba'di. lẹ́yìn ìgbà tí wọ́n pa tán àṣọ kíni kalẹ̀ min jundin minas sama. àṣọ ọmọ ogun kankan kalẹ̀ fún wọn láti sánmà. táwọn kìrìsìtẹ́nì bá ń ṣàdúrà wọn ní ọmọ ogun ọ̀run. tí hmm. wọ́n gbà àbí wọn gbà. dáhùn àfa. wọ́n gbà àbí wọn gbà wọ́n gbà o. Ah, kí ni àmì pẹ̀lú ọmọ ogun ọ̀run ogun ọ̀run ọmọ ogun ọ̀run bá bá àjà ọmọ ogun ọ̀run bá bá àjà ọmọ ogun ọ̀run bá bá àjà màláìka ni àmì ni o náà ni mi ń jó mina sama. wọ́n náà tó nílẹ̀ pé ọmọ ogun ń bẹ tí máa wá láti bo látọ̀kàn látòkè lọ́hùn. ìyẹn fi yé wa yí pé ń bo nípìnlẹ̀ ilé àwọn màláìka dámi lọ́wọ́ ọmọ yá mi. òkè ni sámà ni ìpìlẹ̀ wọ́n á máa rìn kiri o àwọn alárìnká ń bẹ nínú àwọn màláíkà alárìnká tọ́mọ tí ń ṣe ni o kì í ṣe alárìnká tèèyàn o ní ìmọ̀ tí mo lè fi túmọ̀ alárìnká ni ṣùgbọ́n alárìnká àwọn àbùkù ni lọ́dọ̀ àwa Yorùbá hmm. àwọn tó jẹ́ sí pé wọ́n máa jẹ́ kí sayahun wọ́n máa rìn kiri ni ìdí wọn ṣe kíni kì í máa lé níjẹ́ ọlọ́run ti dá wọn wọn ò jókòó rí ìtumọ̀ ẹ̀rù sayahun wọ́n máa rìn kiri ní tẹ̀ wọ́n ó lè rìn ní wákàtí márùn-ún tó fi máa sọ pé ah my back my back ẹ̀yìn mi ṣùgbọ́n àwọn tí wọ́n ndí ọlọ́run ti dá àwọn màláíkà sàyàhónà yẹn wọn ò jókòó rí wọn ò sinmi rí wọn ò rófẹ̀ rí náà wọn ó sì máa rìn láéláé tí wọn èkó láyé láti máa ma agbára ọlọ́run ọba tó fáwọn màláíkà yẹn àwọn forí balẹ̀ arínú wọn tó yẹ kó forí balẹ̀ ni wọ́n máa wà láéláé ikùn sì ní jáde mú ẹ ìwọ ń tẹ ọba forí balẹ̀ wákàtí méjì báyìí lọ́mọ ṣe àìsẹ̀jú mẹ́wàá àtò bẹ́ẹ̀ ọlọ́run fún ju ti wa lọ. ọmọ ogun ọ̀run iná ni màláìka. mi ò júndì mìíràn sàmá. ọlọ́run àárín ọmọ ogun kankan látọ̀ ọ̀run sáwọn tó pa Habibu àtàwọn òjíṣẹ́ mẹ́ta tó kọ àárín ọmọ ogun sí wọn láti sáwọn yẹn ni pé ọ̀rọ̀ wọn kọjá ọmọ ogun. wàmà kún. kún náà mú zìlì a sì ní sọ̀kalẹ̀ láíláí a ní sọmọgún ọ̀run kalẹ̀ wa lọ bá wọn jà hmm. àti wọ́n tó ń ṣàdúrà tọ́ba ka ọ láàtán láwọn kìrìsẹ́nì ọmọ ogun ọ̀run bá wọn bá a jà àti wọn ò tí ì mọ in tó tún ju kí lọ <laughs> ọmọ ogun ọ̀run lọ yìí kòránì wa gbé wá fáwọn pé in tó ju ọmọ ogun ọ̀run lọ ó ń ṣe kí ni ọ̀nbẹ téèyàn bá ba dójú ẹ̀ kò ní ìdí ọmọ ogun ọ̀run bá jà mọ́ wí ní tí ọlọ́run ṣe fáwọn ìjọ Habibu kí wàá ní nǹkan náà. كانت إلا صيحة واحدة ọlọ́run ọba sọ pé كانت إلا صيحة واحدة إن كانت إلا صيحة واحدة àà àwọn ọmọ wọn yẹn bí wọ́n ṣe pọ̀ tó mo pọ́n wọn lé ní tí wọ́n bá rán ọmọ sí wọn mo kà wọn kó mo tún fún wọn níyì ẹlòmíràn sọ pé ọmọ ogun mẹ́wàá lọ́lọ́run rán sí wa kó tó pa wá rẹ sẹ́wọ̀n pé fáàrí náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn eléyà ọ̀jẹ̀ bẹ́ẹ̀ kí láàbì pa wọ́n rẹ. in kanat illa sayhatan wahida. ọlọ́run ọba sọ pé kinní kan náà ni mo fi pa wọ́n rẹ kinní kan náà káì káì káì kan náà ni sayhatan wahida. ìpè kan káì wọ́n ní káì fún wọn kí ló ṣẹlẹ̀ sí wọn. fàìdá hum khamidun. àti kúta bá fẹ́ ṣàdúrà ọfẹ́ ṣépè ọlọ́mọ tí alẹ́ ń tẹ́ máa ṣépè. ìmọ̀ tẹ̀yìn bá fúwe èpè ọba fún lẹ́gbẹ̀ẹ́ ọ̀sàbòsí ẹ̀ o. lóbi jẹ́ pé ànábì gan ó tún fi nílẹ̀ pé àdúrà ìpè tálá ń tẹ́ ṣàbòsí sí tọ́ bá ṣẹ́ yóò ṣe kíni. ẹ̀ ọgbà ẹni pé ó lè ṣépè tẹ̀yìn bá lẹ́tọ̀ sí mọ́mọ́ ṣàbòsí ẹni tí ò lẹ́tọ̀ sí ìpè tọ́ bá ṣépè fún wọlé pé mọ̀tí yẹn bá sàmójú kúrò ọ̀dà àkópọ̀ mọ̀tí yẹn bá ṣépè fẹ́ tó hùwà ìpè ọ̀ọ̀yàn jẹ kí lọ́gbà yẹn ráì tiẹ̀ lọ́gbà. Hmm, ẹ̀tọ́ rẹ ni. torí náà ẹlòmíì ọba máa wò tí a ẹ tí a bá rí ẹni ọlọ́run kan tó ṣépè fẹ́ nìkan ni bẹ́ẹ̀ ni ọlọ́run sì ló pera rẹ̀ ah, kí ni wọ́n náà yẹn jẹ búra rẹ náà ẹni ọlọ́run òpin èèyàn ò lè ṣépè ṣùgbọ́n ẹni ọlọ́run ní ṣépè fẹ́ ní tí èsẹ́ ni èpè ni ànábì gan ṣépè fáwọn àtẹ́pẹ́ yẹ sallallahu alaihi wasallam ànábì nuhu ṣépè fáwọn àtẹ́pẹ́ yẹ mhm. ànábì lutu ṣépè fáwọn àtẹ́pẹ́ yẹ ànábì wa ibrahim náà ṣépè fáwọn wo ti musa bó ṣe gbóná tó ó ṣépè fáwọn àtẹ́pẹ́ yẹ ìwọ kìí ṣe ìwọ nìkẹ́ni ọlọ́run ó ṣépè ṣùgbọ́n ìwọ nìkẹ́ni ọlọ́run ó ṣépè fẹ́ntì ọ̀lẹ́tọ̀ ṣépè. Hmm. yẹn ni pé tó bá dójú ẹ̀ tán ń ṣètò ọmọ ogun ọ̀run sọ pé ọlọ́run bá ń jágbe mọ́ wọn ọ̀parí hmm ọlọ́run banjagbe mọ́ wọn fìgbè rẹ fìgbè rẹ yanjú wọn ọ̀gá ìpinnu ó ju pé ọlọ́run ọmọ ogun ọ̀run eh, ọmọ ogun ọ̀run bá ń bọ̀ lọ́ọ̀kan ó lè sá lọ díẹ̀ náà kó tó pé yóò rí mú ṣùgbọ́n ọlọ́run bá mi jágbe mọ́ wọn fìgbè rẹ pa wọ́n rẹ́ ìgbè kan ṣoṣo lọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún àwọn ará Antiochia Antioku náà lọ́sọ̀kalẹ̀ fún wa. fàìdá hum khamidun. gbogbo wọn látòkè délẹ̀ wọ́n sì kú fín fín ìtumọ̀ hamidu náà nìyẹn. tọ́mọ̀ túmọ̀ hamid khumudu ni kí náà ó kú. ní a bá ní iná ń jò tọ́ba kú ni ó kú nù. Hmm. wọ́n wá fi wọ́n wé àyìn oníbàlágà ẹ̀ mọ̀ kẹ́kọ̀ọ́ mẹ́rin. wọ́n ní àmọ́ tìǹbà bá kú tó kú fínfín ni o kó tó tají padà ojú rẹ̀ ó rí máa sáná ọ̀yẹ̀sẹ̀ máa bẹ̀rẹ̀ láti bí kankan yẹn ogun sọ díẹ̀ díẹ̀ ọlọ́run ní fa ìdá. fa ìdá hum khamidun. wọ́n ti kú lẹ́ẹ̀kan náà wọ́n ṣẹ̀ṣẹ̀ máa jà wìtìwìtì tó bá pa ẹran tán nìsín ó rí pé tó bá du lọ́rùn kí ni yóò máa ṣe yóò jà. Mm. àwọn eléyìí ọjà o igbe ti pààyàn lẹ́ẹ̀kan náà. fa ìzáhùn kọ́mídùn. ó fi yá yí pé ẹni tí ń yàgbẹ́ lọ́wọ́ nínú wọn nígbà tí igbe dé níbo ni ó kù sí. Eh. ẹni tí ń tọ̀ lọ́wọ́ tó yọ̀ díẹ̀ ta báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí tí igbe dé níbo ni ó kù sí. orí tọ̀hún náà ni. bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń tí ń tí ń tí ń ṣe bí wèrè lọ́wọ́ tàbí ń sọ̀sọkúsọ lọ́wọ́ orí ẹlòmíì tó bá yanu báyà ẹnu lọ́yà alẹ́ ọkàn ọyànbọ́ yíyan ni ní gbé dé bí ó sì yanu kú náà Allahu akbar ikú ẹ̀sìn nìyẹn táwọn àbúyẹ ń tẹ́ ń bá jà ó lè máa pèlè pé àpèjà sọ bọ́ra ẹlòmíín wẹ̀ lọ́wọ́. fàyídà fàyídà hum khamidun. yòówù ẹ̀ náà ni ọ̀nà lẹ̀ síbẹ̀. eléyìí fi yé wa yí pé gbogbo ẹnikẹ́ni tó bá gbógun ti tawhid hmm. kò sí ni kò lè hmm. kí ni mo pè é. kò lè ró o. tún ma kò lè ń ti ara lọ́rin ni wọ́n bá ń tún ma kò lè gbá kí n lọ́wọ́ ẹ̀. kọ́ kò lè rò ní tiẹ̀ náà mọ̀ la ilaha illallah ọmọ yorùbá kọ́yìn kò lérò bá ti tawhid wàláhì kò lérò ẹnìkan ò mú jẹ rí bẹ́ẹ̀ nìkan mú jẹ nígbà tí òjíṣẹ́ ti kú tán yìí hmm. káwọn èèyàn mú jẹ ó tún kú ọlọrun tó ń ṣe ó ń gbìjẹ hmm, gbógun ti tawhid o ọmọ ìyá mi tọ́ tawhid o àfi táwọn tó gbógun tì yẹn ìbá aṣọ ní tawhid lóko hmm. ah. kò sí nǹkan kan táwọn ànábì ọlọ́run fi ń wí àwọn ọ̀tá wọn tawhid náà gbé dání hmm. àwọn tó dẹ̀ gbá wọn jà wọ́n gbógun ti tawhid ni má hmm. gbógun ti tawhid ẹ̀ ń bá gbógun ti tawhid ibi tọrọ ẹ̀ ó jà sí ìkànnì. فإذا هم خامدون ó ní ó kú fínfín ni o eh. tẹ́mátì lẹ́yìn kú fínfín yẹn ni pé àtọmọ àtìyàwó àti ìrandíran wọn kò sí kankan mọ́nu ó kúrun àkúrun ní à ń pè ní khomod ó kọ àkúrun hmm. èyí á máa ká kúrun ọkọ àtìyàwó wọn fẹ́ra wọn sẹ́wọ̀n pé ń ti di fámìlì wọ́n sì bímọ kan àbí wọ́n bímọ márùn làjálù bá dé bá wọn ó pa bàbá ó pa ọkọ ó pa ìyàwó ó tún pa ọmọ márùn ṣé ń kúrun àbí wọn kúrun wọn kúrun ni irú ẹ̀ ní máa ń ṣẹlẹ̀ sẹ́ni tó bá jẹ́ àdówò tawhid eléyìí dẹ̀ fi kọ́ alẹ́ kọ̀ nínú ẹ̀kọ́ tá a rí kọ́ ń bíbà ó náà ní wípé ó ṣeé ṣe wọ́n tó gbé tàwọ̀hídì dání kábúrú ọ̀sẹ̀lẹ̀ sọ kódà ó lè jẹ́ mọ́ kí wọ́n gbẹ̀mí ẹ̀ hmm. mọ́ rò pé táwọn bá gbẹ̀mí rẹ mọ́ rò pé ọ lọ lásán ọba tí ìjà ń bọ̀ ọ̀ ń bọ̀ wá bá wọn jà yọ bá wọn jà wọ́n lè rí ọ sí ń sùtá mọ́ lè ròyìn pé sùtá tí wọ́n ń ṣe ọ yẹn wọ́n mú dúbọ́ ń bẹ̀ kò ṣeé ṣe wọn ò lè lọ wọn à lè rò àṣegbé òsì fẹ́ni tó bá gbógun ti tàwọ̀hídì ò lè ráṣegbé o. ọ̀jẹ̀yẹ bẹ́ẹ̀ náà ni ẹ̀kọ́ tá a tún rí kọ́ ni pé bóyá jẹ mọ́ science ó ní wípé ó rọrùn fún igbe láti pa nǹkan hmm. ó rọrùn fún igbe láti pa nǹkan torí pé ntọ́lọ́wọ́n bá fi pa àwọn èèyàn yìí kí nìkan náà igbe.

wọ́n wá lè filẹ̀ bá ń fún bí wákàtí márùn lẹ́yìn wákàtí márùn wọ́n tún pa wọ́n tún filẹ̀ sàǹpù yọ́ọ́ máa máa di díẹ̀ díẹ̀ yọ́ọ́ máa ya wèrè díẹ̀ díẹ̀ hmm. lẹ́yìn wákàtí márùn yóò sinmi bí wákàtí mẹ́ta yóò ti gbàgbé pé kò sí nǹkan báwọn mọ́ yóò tún wálé ẹ̀kan náà gbóró wákàtí márùn. tí wọ́n bá ṣe báwọn wọ́n pè é sí báwọn fún ọjọ́ méjìlá tó bá strong pọ̀ náà ló lè ro láàrin ọjọ́ méjìlá ọjọ́ méjìlá yẹn tí wọ́n bá ṣe fún oríire ó ti kọ́kọ́ dàrú náà torí pé tó bá túlẹ̀ padà yóò ti di kíni ẹ̀rí pàmò míì tó bá tẹ̀wọ̀n dé wọ́n ìjọ yàn mà ẹni tí wọ́n bá discipline báyẹn ni ìjọ yàn mà torí pé oríire yóò ti yí irú ìyá tí wọ́n fi jẹ̀yàn ni tí wọ́n bá wá increase agbára sáǹdì yẹn ó lè pa hmm. torí pé kòránì sọ pé ń kánà ìlà sọ́yìnàtàn wàhídà fa ìdá hùm kọ́mìdù. eléyìí tó ń kọ́ alẹ́kọ̀ọ́ tó jẹ́ mọ́ sáyẹ́ǹsì náà bákan náà wípé agbọ́dọ̀ mọ̀ látara àyà yìí pé etí ó lujá ọkàn etí ó sì lujá ẹ̀mí tí ó bá lujá ọkàn àtẹ̀mí ni èyí tí táwa jágbe mọ́yàn tẹ̀yàn á ń kú ọ̀gbọ́n hmm. bá ní hikma alukóran nìyẹn o torí alukóran ò ní sọ fún ọ pé etí lujá ọkàn etí lujá ẹ̀mí ìwọ ni ọ̀tàdá bàrẹ̀ hmm. ó rí mú jáde níbẹ̀ pé wọ́n jágbe mọ́yàn èèyàn sì kú ọ̀dà ṣé tílẹ̀ mi wà hmm. kọ́ ọ pé tẹ́tí ẹ̀ gbọ́ ní ihu etí ọjà mákínni ẹ̀mí ó sì jà mákínni ọkàn. Hmm. nígbà tí ju etí lọ́tí bá ti wọ ọbẹ̀ yọ kọjá agbára etí yọ wà jáde lọ síbo sínú ọkàn ní ọba kú. Hmm. eléyìí ni àwọn nǹkan tí a máa rí lára gbọ́dọ̀ máa kọjá ń bẹ̀ lásán lérè إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون àwọn ọmọ yìí tí wọ́n kú kú fẹ́fẹ́ yìí nígbà tí wọ́n wá kú tán ìlú ló kúrun o ìlú Antioku kọ̀sẹ́kù ẹyọ ẹnìkan níbẹ̀. kí ló sì pa gbogbo wọn rẹ́ ìgbè kan ìgbè kan tá a lọ́wọ́ ajá gbé màláìkà tó nìyẹn o màláìkà tó ń nìyẹn o lọ́jàgbé o tọ́lọ́mbà wa jágbe má yàn gan. ẹni tí ó pa ayé rẹ màláìkà tí ó pa ayé rẹ Israfil ebi fo lásán ni àbí fo lásán wíìzù kan eh màláìkà yọba wíìzù kan gbogbo ayé ó kù tán yányán bọ́lọ́mbà wa fọ́nkọ́ hmm. àfi kí gbogbo ẹ̀ kàfi kórí ọ lọ́tọ̀ kójú ọ lọ lọ́tọ̀ sẹ́yìn pé ilé yẹn fún ẹni á sì kú àwọn èèyàn sì kú lẹ́ẹ̀kan náà àti èèyàn o àti gbogbo nǹkan yóò kú lẹ́ẹ̀kan náà tọ́lọ́ ń bá wa fọ́n kọjá mọ́. ló fi jẹ́ sí pé ọlọ́run tóbi pọ̀ àwọn tí máa rọ́ fi hàn mọ́ ni ó ti tóbi ní agbára bẹ́ẹ̀ náà ló ti tóbi láàánú. Hmm. nàám bọ́lọ́n bá fìyà jẹ ènìyàn ọlọ́run fìyà jẹ ẹnìkan tó wọn bá tiẹ̀ jìyà kọ́kàn sí kọ́lọ́run ni pàṣán kan ti àṣà ọlọ́run kan ti tó òun ee eh. tọ́lọ́mùbá máa ń fẹ́ atẹ́gùn ní tọ́ba fàtẹ́gùn ìbínú sí ọ ọtí ẹ tán bó wà ní pàṣán ẹlòmínú ó sì máa béèrè orí pé ẹni tọ́lọ́mùbá ti fún mi ní eh, màsíìn kékeré kan náà ti tó kí mi náà sálẹ̀ mm-hmm. ẹlẹ́sẹ̀ méjì ọmọ ọlọ́run ẹlẹ́sẹ̀ méjì bò ọmọ pé nítorí tọrọ wọn máa bí ọlọ́run nù ni mm-hmm. èmi lọ ń béèrè màsíìn lọ́wọ́ mi ah, tí mo ní tó tó báyìí mm-hmm. tẹ́ kó béèrè gbogbo nǹkan tó dá aláyé méjèèjì yìí a gbọ́dọ̀ mọ́lọ́run bẹ̀rẹ̀ mọ́lọ́run níbi ìbínú ẹ̀ mọ́lọ́run níbi àánú ẹ̀ tọba mọ́lọ́run níbi ìbínú ẹ̀ ọ́ sàfẹ́sẹ̀ tọba sì mọ́lọ́run níbi àánú ẹ̀ ó sùn mẹ́sìn torí pé ọ̀jẹ̀ kọ́ ọmọ pé ń tá a gba nǹkan lọ́wọ́ ẹ̀ a sì lè rọ́nà kankan gbà lọ́wọ́ ẹ̀ àfi ká sìn ká sì tẹ̀wọ́ sí kábẹ̀ tó nípa báyìí àwọn ará àǹtí ó kù wọ́n parẹ́ wọ́n kú ó kọ wọ́n rò wọ́n àǹtí ó kù wọ́n kú àbí wọn kú ó kọ wọn rùn wọn nìyẹn náà wọn lọ ń tẹ̀síwájú náà lọ́kọ̀ọ́rá ni pé. yá hasratan ala al-ibad. ọlọ́run yẹ wò yá hasratan ala al-ibad. yá hasratan ala al-ibad. ma ya'tihim min rasulin illa kanu bihi yastahzi'un. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون اللهم بات صديق يا حسرة على العباد يا حسرة على العباد أبي نيمة السفلي أتي السفلي حسرة أفنيه òfò ti bọ́ mẹ́yìn nìyẹn. ya hasratan ala al-ibad. ó rí i pé mo túmọ̀ ìbádìí ní ìpè ẹrú ìpè ẹrú sìn torí pé èèyàn ni èèyàn ní àmì níbẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ bẹ̀ àtẹnukó èèyàn àti èèyàn gidi ọlọ́run ní òfò ti bọ́ mẹ́yìn nìyàn lórí ilẹ̀ ayé kí lọ́fà tó fò fi bá wọn. máa tí him mẹ́rù rasul. òjíṣẹ́ kan ò lè wá bá wọn ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ kan ò lè wá bá wọn ò ka hadith kan fún wọn. Ìlà kanú bí i yastahzi'un. Akúkú wọn bàdí ìsìn yẹn sí ẹ̀yẹ, awẹ́ wà ní oṣù sí pé á. Ah. Ọ̀rọ̀ ni ẹ wá yọ sàkà, yóò pé ah, sàkà kọ̀, orúkọ mi ni òwe mikaela yẹn sàkàkọ mikaela yẹn. ما يأتيهم من ما رسول يأتيهم Maya رسول إلا كانوا به يستهزئون إلا كانوا به يستهزئون bí a bá kí ọ̀rọ̀ ọlọ́run ọba fún wọn pàápàá jùlọ ń tọ́jú ẹ máa súnà yẹ̀yẹ́ ní èsì nínú gbọ̀n fi ilẹ̀ ọkùnrin yìí yóò gbé à èmi ní kọ́ ọ mo bẹ́ẹ̀ fi ṣe ìmọ̀ sọ̀yìn adigun ni ìmọ̀ sọ yẹn dàgbà ni. ìlà kanu bihi yastahzi'un. àṣírí wọn nù. òfò ti bẹ́ẹ̀ tí bá ń fẹ̀sìn sí yẹ̀yẹ̀ òfò ti bẹ́ẹ̀ tí bá ń fi ànábì sí yẹ̀yẹ̀ hmm, òfò ti bẹ́ẹ̀ tí bá ń fi súnà ànábì sí yẹ̀yẹ̀ tó o bá lè ṣe ṣiṣẹ́nu ẹ ní mọ́pẹ́ akíbo pé ṣẹ́nu ẹ ń dàda ọ̀pá akíbo kọ ànábì nìyẹn bẹ́ẹ̀ hmm, sallallahu alaihi arabi táwọn yẹn ti máa ṣe yẹ̀yẹ̀ náà nìyẹn tó gbọ́ báwọn ẹ pé sẹ́ni ẹbí sẹ́ni ẹni akíbù ẹ mọ̀ kókó ànábì ni akíbù ni ó ti ṣe pé sẹ́ni ń gbọ́lágún ẹ̀hẹ́n gbọ́lágún ò sí wàhálà ànábì ọ̀jẹ̀ gbọ́lágún sallallahu alaihi wa sallam àbọ̀dọ̀ sọ́ra wọn sẹni ẹni akíbu ẹ wọn ní sáálì rẹ lẹnu gbọrọ ó ti sẹ ó ti fòjì sẹsì yẹyẹ ànábì ọlọ́nkan ní ń jẹ sọ́ọ̀lì sáálì rẹ lẹnu gbọrọ sọ́ra wọ́n náà ti wọ́ bẹ̀ yá hasratan ala al-ibad. yá hasratan ala al-ibad. ma ya'tihim min rasul. ma ya'tihim min rasul. illa kanu bihi yastahzi'un. illa kanu bihi yastahzi'un. ó ti sẹ́ kan bá ti dé báyìí yẹ̀yẹ́ wọ́n yìí sí. tọ́ọ̀ bá ti lè ṣe nǹkan kan nínú ẹ̀sìn má sì ṣe yẹ̀yẹ́. Hmm àà ah, ah, ṣòkòtò lẹ́wọ́n náà kọjá kókósẹ̀ o sí o tún fà wọn tó ń ṣe é ṣe yẹyẹ o ti wọ́ bẹ́ẹ̀ o ti ṣòfò yà hasratan ala al-ibad tó o bá lè ṣe èsì sẹ́nu ẹni gbọ́lágùn sẹ́nu ẹni kíni gbọ́lágùn o sì ṣe ń gbọ́lá hàn náà ìwọ lọ́mọ láti gbé ibì kan gbẹ́nu ẹ lọ́ọ̀bì kan má fi ṣe yẹyẹ o sórí tó o bá fi ṣe yẹyẹ o ti di hasra o ti ṣòfò nìyẹn ntọ́lọ́wọ́n bábá sì níyàn sófò ó tún pé yá yá hasratan ala al-ibad ẹ wá wò fún wọn bó ṣe tóbi tó ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́mọdé àsòfò ti wà o sọ́ra rẹ o máa pe sẹ́ni ẹ̀ lákìbù sọ́ra ń bẹ̀ sẹ́ni sáálù ẹlẹ́nu gbọ́rọ̀ sọ́ra ń bẹ̀ àwòkọ́ àwọn ànábì ọlọ́run má fi sí ẹ̀yẹ o mẹ́múdù má fi sí ẹ̀yẹ Muhammad ni mẹ́múdù sí. tọba ti ní mẹ́múdù ó ti fi sí yẹ̀yẹ́ hmm. mahmud ìyá ni ń naam ahmadu ni kìí ṣe amadu kìí sì ṣe amẹ́ẹ̀dì hmm. tọ́ ti pè lámẹ́ẹ̀dì àtàmádù ó ti fowókọ ànábì ọlọ́run sí yẹ̀yẹ́ ìwọ náà ń jó tá a bá yí náà padà sínú ẹ ó dùn sí. Hmm. nílò nílò. ọ̀yà kí ló kọ ajá abisọ àánú ó kọ ó kọ yorùbá abisọdún káwá ní abisọdún abisọdún sọdáhùn abisọdún àfa abisọdún dìde ńlẹ̀ abisọdún tó dìde ọ̀hún jẹ́ abisọdún <laughs> bẹ́ẹ̀ abọ́dọ̀ sọ́ra sáwọn orúkọ yẹn níbi mo lọ ìkànnì àwọn èèyàn wa ó bímọ ní ìgbà kan báyìí ẹ dr masoud náà máa ń pè àkànbí tó wà ní muslim hospital lẹ́dẹ̀ẹ́ ọ́sán sùkúrò rò pé kí n wá síbi nàṣíkà ọmọ rẹ̀ tó bí ọ wà lẹ́dọ̀ wà ní muslim hospital lẹ́dẹ̀ eh, broda dada ni mo sára lọ bá mo wá débẹ̀ <clears throat> mo gba kan débẹ̀ ni all time fún jọ́nà mo sára rọ̀jú lọ ibi nìkan gan mọ́ lọ mo láti fi tí n bá yá tí n bá kò ní tẹ́ lọ́rùn mo wá bá àwọn èèyàn bẹ̀ tọ́pọ̀ gbogbo àwọn àgbààgbà ẹ̀dẹ̀ lọ́wọ́ àbẹ̀ àwọn bàbá sọ̀lá òdì ní gbogbo àwọn kìnnì wọ́n sáré àwọn sáfẹ́ kí n sọ̀rọ̀ <clears throat> mo ní kí ló kọ́ máa ń jẹ́ wọ́n ní Muhammad ah, ẹ jẹ́ gbèsè láàrin ìlẹ́yìn ìwọ bàbá ọmọ ó sì sọ́ra rẹ kó tó mú ọkọ̀ ìwà gbogbo ẹ̀ ń bá pè ní ọ̀nà tí ọ̀gbà dáa ìwọ lọ́fà o hmm. ń ọmọ pàwùjọ rẹ yìí ahọ́n wa ò lè pe ha àbí yorùbá ní ha ni ha ha ha ha ha ha hmm. ǹjẹ́ ló jẹ́ àmọ́ dààmú lé kí ó pọ̀ hmm. ká tó rọ́mọ ká tó gbé ha sí lẹ́nu ojú ò rí ọmọ pé alihamdu alihamdu ǹjẹ́ màkànú alihamdu alihamdu alihamdu ọ̀gbà rọ́bìlì a a kò sí àán náà nínú èdè yorùbá rọ́bìlì alami ni ọmọ ẹ ti wà lẹ́ẹ̀ tó rí kíní yẹn tún ṣe láhàn yẹn. mo ló kọ́ tó sọ ọmọ rẹ yìí Muhammad ìwọ gan fúnra rẹ bọ́ta pé kí n gbọ́ torí tọ̀ bá ti pass yíyá ti ti pààrọ̀ kan bá a ti wà bí náà lónìí náà tó máa lọlé ó sì gbà ó wí ọgbà mo ń ṣe bá ṣe pé obìnrin tí ìyàwó rẹ jẹ́ àmọ́ bá ṣe gbé wá tà ní gbàgbé ẹ lọ rìkọ́ọ̀dù ohun ẹ̀wà tó náà gbà tí ọba ti gbà á àní fún permission kọ yìí yá yí padà so orúkọ àwọn ànábì ọlọ́run àwọlọ̀ sọ̀ra hmm. ẹlòmíọ́ sọ Ibrahim di Burayma Burayma sọ̀ra o ẹ àyà yìí ní tiwa lọ́bẹ̀ yẹn o torí tá a bá pè wá sákèsí ń tọ́ wà current pẹ̀lú wa ó lè gbádùn hmm. àwọn àyà alukoran hmm. tá a bá ń sọ tó ṣẹlẹ̀ láyé àwọn ànábì ọlọ́run bíbáyìí ó lè má ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n bíbáyìí kí wọ́n fi fi àṣìṣe yẹ̀yẹ́ àwọn tí wọ́n sọ pé máa àyínà arúgbó bùtú náà wà ájúbá náà ìdá lẹ́kọ́ àdúgbò kìnnìkan ilé asáàbù hàwùlà ilé òun bàbá ní àwọn túnmí lè fún wa kò lè yí ọ wọn ọkọ̀ òtẹ́lẹ̀ ń bí tó nǹkan ṣùgbọ́n díẹ̀díẹ̀ náà ń bẹ o ọ̀lẹ́ǹtẹ̀ láàfá ó ti fẹ̀sìn sí yẹ̀yẹ́ o tó o bá pèèyàn ní ọ̀lẹ́ǹtẹ̀lé àfá sọ̀rọ̀ kó ti fẹ̀sìn sí yẹ̀yẹ́ ó ti yẹ̀yẹ́ àlùkùránì tí ń kà ìyá nìyẹn alẹ́ náà nìyẹn o tọ́ba ń pè yàn ní ọ̀lẹ́ńtẹ̀ láàfà àbí ó sì gbalẹ̀ ó sì gbalẹ̀ ń bì ọmọlé kí ó kí lọ́ọ́ jẹ àfà yọ jẹ kóńdó ìyẹn náà ń bẹ ẹ̀yin ọmọ yẹn ti ó ti wà àwọn gbogbo àwọn àfà ọmọ àbí tọmọlé ó bá ń tilé kí orin tí wọn máa fọkọ pàdé wọn gba wọn kéékèèké nìyẹn ọmọlé kí ó kí lọ́ọ́ o àfà yọ jẹ kóńdó <laughs> nǹkan ṣẹlẹ̀ púpọ̀ lè tọ́ yẹ kí àwọn ronú sí pé àwa náà sì mọ̀ bí ò dá àyìn náà máa bá a kọ́ yín hmm. àfa àyọ̀ jẹ kóńdó ńgbà àfa àbájẹ kóńdó kí lọ́mọ kí ọ̀ jẹ ńgbà <laughs> tá àfa àbájẹ kóńdó kí lọ́mọ kí ọ̀ jẹ bílálà nìyẹn ìkùrù mọ́ gidi tó lágbára ju tọ́ àfa àlọ́ní ọ̀jẹ̀ gbogbo àwọn nǹkan àwọn ẹ̀yẹ já sọ́ra o àyà rẹ̀ Kùránì sọ fún wa pé Ọlọ́run ti sọ pé àwọn èèyàn yẹn ti ṣòfò gbogbo ẹnikẹ́ni tó bá ti touch ìkan nínú ẹ̀sìn nínú àwọn àpẹẹrẹ ẹ̀sìn tó bá ti jẹ́ pọ́ present ẹ̀ láwòrán yẹ̀yẹ́ ẹ lọ́ mọ̀ pé olúwa rẹ ti ṣòfò tí èèyàn máa pinnu kọ́ máa pinnu ṣàwàdà àwọn onítìátà yẹn kọ́mẹ́dì wọn á fẹsẹ̀ sí yẹ̀yẹ́ wọn á sọ pé àfa ah. àfa ń ṣàdúrà ọba náà ti náà fi dúnìyà ọfẹ́ fi pawó nínú nínú tíátà lásán ń present ó ti fẹsẹ̀ sí yẹ̀yẹ́ má làárọ̀ wá sí lórí rédíò àwọn mí yóò ṣe bí àfa lẹ́ẹ̀kan yóò ṣe bí pásítọ̀ ńgbà mi mọ́lá ara wá sí àánà kọ́mọ lọ àyà sọ lù wà lánàá bí ilé kẹrin àwọn fẹsẹ̀ ṣe ẹ̀yẹ́ nìyẹn tẹ́ ẹ̀ mọ́ àwọn yẹn mùsùlùmí náà ó sì máa rẹ́rìn tó yẹ ká pẹtísàn ẹ̀ ká pé kí ló dé àbí ọmọ ṣiṣẹ́ owó rẹ o ṣùgbọ́n mọ́ tà ń bá kí ni. ẹnìkan lè máa fi gọ́ọ̀mẹ̀ntì ṣe ẹ̀yẹ́ kọ́ mọ́ gbé ah. ẹ̀ wọ́n fẹ̀sẹ̀ ṣe ẹ̀yẹ́ ń wò ràn káàbọ̀ tẹ́ ẹ bá sẹ́ndì lẹ́tà káàkiri ẹ rí i pé gbogbo àwọn ẹgbẹ́ rẹ̀ yóò gbọ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n bá di tí discipline rẹ̀ bí òun tí ẹ rí fìyà jẹ tí wọ́n bá wọ̀ọ̀nù ẹ̀ kálukú fara wọn lábọ̀ pé ẹ dákun lórí rédíò ẹ má fẹ̀sìn sí ẹ̀yẹ máa o ẹ ti ní ètò ayé lẹ́wà fún amúlùdùn lẹ́wà fún ẹ má wà fẹ̀sìn sí ẹ̀yẹ níbẹ̀ àyàtì ọlọ́run ọba sọ pé yá hasratan ala al-ibad. yá hasratan ala al-ibad. ma ya'tihim min rasul. ma ya'tihim min rasul. illa kanu bihi yastahzi'un. illa kanu bihi yastahzi'un. ibad àwọn ẹrú ibad tọ́lọ́run ọba wí báyìí àwọn tí wọ́n ń pè ní ibad jamuhu abudu nìyẹn wọ́n á sì máa lò ní abid ẹ̀yin àfa ẹ̀yin àfa lẹ́lẹ́yìn tí wọ́n sọ yìí abudu ẹrú ibad àwọn ẹrú wọ́n sì lè jẹ́ abid ó lè wà bá ní ó lè wà ní abid ó sì lè wà ní ibad ṣùgbọ́n tí wọ́n ń pè ní abudu lọ́dọ̀ ọlọ́run àbí nínú sẹ̀ríà méjì ni alabudu abudan abudun abudun khas wa abudun am ó lè pé al-ubudiyyatul 'amma àbí ó lè pé al-ubudiyyatul khassa ó lè pé ubudiyyatul qahr ó lè pé ubudiyyatul ta'a àwọn náà lọ́wọ́ bá ròyìn wọn ó rí abudu méjì ni abudu pàmbélé tẹ́ǹpìlẹ̀ ẹrú lásán abudu ẹlẹ́ẹ̀kejì náà ni ẹrú sìn àwọn special nìyẹn tí kìrìsìtẹ́nì bá bi ọ́ léèrè pé sẹ́rù ọlọ́run ni ọ́ kó sọ pé mi ṣe ẹrú ọlọ́run sọ fún pé kí lè ní ẹrú sìn ọlọ́run ọba yìí tí mo fi jẹ́ ẹrú ni pé mò ń sìn wọn náà sì mọ̀ pé mèdè yorùbá tí wọ́n bá ní ẹrú tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ pé ó ń ṣe dáadáa sólówó ẹ̀ wọ́n pè ó ń sin olówó rẹ̀ ìdí tó fi jẹ́ ẹrú ń tiẹ̀ ni pé ó ń sin ọ̀gá rẹ̀ ìdí táwọn mùsùlùmí fi ń jẹ́ ẹrú sìn ni pé à ń sin ọlọ́run ọba àyè ìṣẹ́rú lásán ọ̀wọ̀ ara wọn tí ọba jẹ́ mùsùlùmí yẹn ẹ̀rú pọ́nbélé làwọn. Hmm. original ẹ̀rú. original nìyẹn. Hmm. torí wípé tọ́ba lóun yìí sẹ́rú ẹ sọ fún pé ok sọ ah. ọmọ ibi tọ́ lọ lálẹ́ yìí tọ́ba hmm. lóun ọmọ bẹ̀ ok ọmọ bẹ̀ sọ ọmọ tó jẹ lálẹ́ tọ́ba lóun ọmọ tó wọ́n jẹ lálẹ́ yìí àwọn ah, tó mọ tó òfin máa tó jẹ lálẹ́ yìí àbí tọ́ba ń lọ Ìbàdàn sọ ọmọ pé ó dé bẹ́ẹ̀ tọ́ba ló tó òfin máa bẹ̀ ó dé bẹ́ẹ̀ ah, ẹnìkan wà tó mọ ntí bó débẹ̀ àbó débẹ̀ hmm. ajẹ́pẹ́ ẹrú lọ́jẹ́ fún un hmm. náà ń pè ní kọ́hàr ìjẹ́rú pé ìjẹgàba ọlọ́run lórí àwọn ẹ̀dẹ́ ènìyàn náà ń pè ní kọ́hàr méjèèjì náà lọ́wọ́ bá ṣàlàyé fún wa ẹrú tọ́jẹ́rú pọ́nbélé ọ̀yà ké ayatu zumar aya fifty aya fifty three bá ya قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله لا تقنطوا من رحمة الله إن الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قل يا عبادي sọ fún wa pé ẹ̀yin ẹrú mi bó ti túmọ̀ bẹ̀rẹ̀ ò ní pẹ́ ẹrú sìn torí pé àtàwa mùsùlùmí àti kèfèrí lọ́wọ́ bẹ́ẹ̀ o hmm. asrafu ala anfusihim kódà ẹbọ ló ṣe ni o ẹ̀ṣẹ̀ lọ́dá ni o àwọ̀ bẹ̀rù hmm. abudu ọ̀bùdí àmà nìyẹn tún lọ wo suratu Maryam ninety three ọlọ́run bá sọ pé kullu man fis samawati wal ardh. إلا آتي الرحمن عبدا إن كل من في السماوات والأرض إلا آتي الرحمن عبدا بين عبد ناني ẹrú nani ọ̀rọ̀ àrí ti special tá a wà á wà ń bẹ̀ ń tiwa àwọn ìṣẹ́rú pàmbélé ẹrú sìn làwà ẹrú sìn ọlọ́run ọba làásì suratul kahf nígbà tó lọ́wọ́ bá ń sọ̀rọ̀ ànábì wa al-Khadir sixty five àbí fifty ọlọ́run ọba sọ pé fawajada abadan min ibadina atainahu rahmatan min indina. fawajada abadan min ibadina. فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما وعلمناه من لدنا علما أروس فجاني نبي أنا الخضر أن أروسي عبدا وواري أروسي من عبادنا إنا أروسي وا بوسي ọ̀yà àwọn tún padà sọ́dọ̀ ànábì wa jésù ẹ̀yìnsá àlẹ́sọ̀rọ̀ sọ́dọ̀ mariam ayà tààtì sọ pé ó kéde pé kọ́ọ̀là inni abudullah. kọ́ọ̀là inni abudullah آتاني الكتاب وجعلني نبيا ni mo sì inni abudullah ó ní pé ẹrú sin ọlọ́run ọba èmi náà tí mo bá ọ sọ̀rọ̀ àtiwọ́ tó ń gbọ́ mi kí ni wá. ẹrú sin ọlọ́run. ẹrú sin ọlọ́run àyè sẹ́gbọ́ ẹ̀ bá ní ẹrú ọlọ́run mọ́ dáhùn tèfèrè ní jẹ́ ẹrú ọlọ́run wọ́n ní ẹrú sin ọlọ́run pé yẹ́ẹ̀sì èmi nì ẹ̀yin ẹrú ọlọ́run ẹ̀ náwọ́ mi ò ní náwọ́ tèmi o <laughs> ẹ̀yin ẹrú sin ọlọ́run yẹ́ẹ̀sì méjèèjì kàmá ẹrú sin làwà hmm. ní tá a fi jẹ́rú sin náà ni pé à ń sin ọlọ́run tá a fi jẹ́rú náà ni pé à ń sin ọlọ́run ọba a fi sin sára ẹ̀ so látara báyìí eléyìí ni sókè nípa ayé ọlọ́run wa ni alámúyàrá o. ألم يروا كم أهلكنا قبلهم من القرون أنهم إليهم لا يرجعون أنهم إليهم لا يرجعون ألم يروا ألم يروا كم أهلكنا قبلهم من القرون. bí wọ́n rí ni ọlọ́run bá ń sọ fáwọn ará maka ìwọ náà ọ̀n bá wa náà sọ̀rọ̀ pé ṣé ẹ wòye sí ni pé àpò àwọn ará tí ó kù rẹ̀ yányán كم أهلكنا قبلهم كم أهلكنا قبلهم من القرون. àwọn ẹgbẹgbẹ̀rún ọdún àwọn oríṣiríṣi àwọn sẹ́ńtúrì láti parẹ́.

gbogbo ẹni bá ti gbógun ti tàwọn ìdí yọ parẹ́ ni bẹ́ẹ̀ sí pè fún bẹ́ẹ̀ sí pè fún kò sí nǹkan kan tí ó bọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ju pé yóò segin náà yọ parẹ́ sunnatullah àṣà ọlọ́run ọba nìyẹn bọ́lọ̀ ń ti ṣe nìyẹn bọ́lọ̀ ń ti ṣe ni pé ẹni bá gbógun ti ti ṣe rẹ̀ yọ parẹ́ náà ni naam ọlọ́run ọba sọ pé tá a bá ń gbà wá pa wọ́n rẹ́ tán ẹlòmíì òkú tá a bá kú àtún padà àtún jí padà ọlọ́run ọba sọ pé. annahum ilayhim la yarji'un. sẹ́ẹ̀rí ah, pé wọn ò lè padà mọ́ àbí sórí ju ànábì Noah tó tán padà hmm. àwọn eléyìí náà tí ó kú ẹnìkan jáde pé ha wá rèé apádà ń tiwa àwọn Yorùbá náà máa ń pè ọ̀run àrè sí kíni àrè máa bọ̀ ẹ̀yin bọ̀ ń bẹ̀ rọ̀ṣà ń bọ̀ ń bẹ̀ aya yìí ní parí kí aya parí hùn annahum ilayhim. annahum ilayhim la yarji'un. ẹnu pat tó parí aya yìí ó ń jẹ́ ìkúdànù fún gbogbo àwọn tó ní àdéhùn kan tànásùkùl arwah tí wọ́n gbà pé tẹ́yìn kan bá kú tún máa wáyé ẹlòmíì bá ń lọ láàrin ibi sàárì ń gbà wọn kéékèèké wọ́n dẹ́rù bà wá pọ̀ wọn náà tọ́ wọn kéékèèké tó ń gbọ́ mi náà nìsín ẹ̀rù ń bọ̀ mọ́tò ọba ń wá rùjókòó báyìí ọkàn rẹ̀ ṣe kí ni tọ́ ọba lísìn sí àṣà Yorùbá wọ́n á jẹ́ ọ̀tọ̀ kóyà wọn ò ní jẹ́ ọjẹ́ ńgán tọ́ ọba lísìn sáṣà Yorùbá ó ní sí nǹkan kan láyé kódà bọ́ fẹ́ gbẹ́sẹ̀ lọ́gbẹ̀ẹ́ yé <laughs> ilẹ̀ ògiri ṣe kí ni <laughs> wọ́n á jẹ́ òsè kankan nígbà náà wọ́n á ní tọ́ba ń kọjá níbi àwọn sàárè tá a bá ní nǹkan kan fìrí wọ́n á ní òkú máa ń rìn jáde níjọ́ àlàmísì àbí ọ̀pọ̀ ń lọ ní dáadáa náà àbí òtún lọ́dọ̀ yín náà ni bó ṣe pọ̀ lọ́dọ̀ tí a náà ni ìbùkún máa ń jáde lọ́jọ́ àlàmísì tá a bá wá ń kọjá lọ níbi sàárè bá wà eré gidi ẹrù jẹjẹ yóò ti bàyàn ó kù wo ní jáde jàmá bí bá ń jáde ní ilé rẹ̀ tó fẹ́ wú ó yẹ kó lọ tún un ṣe àbí yóò àmà wulẹ̀ tí ń bà yẹ lọ ẹ ibo ní jáde lọ wọ́n ní òkú márùn ìjáde ń jọ àlàmísì sórí tànà sókòlè àrùwá iná àlọ́ba dé táwọn èèyàn kan sọ pé ẹ ń bá kú tí ò ti dàgbà wọn ò ní sí bòde sámà fún abẹ́ ìgbọ́n yẹn náà ni hmm. ó ti ti padà ó wá dàkúdà yá wọ́n ní ọlọ lò lù kan ọlọ kọ́lé síbẹ̀ irọ́ lọ ń pa ẹ̀yìn ọ̀tọ̀ lẹ́nu tó rí o ẹ̀yìn ọgbọ́mọ wálé kì í ṣe èèyàn tọ́ba jẹ́ èèyàn kì í tẹ́ntẹ́ ń wá hmm. tọ́ba wálé pé òun ni òun ló ń kú ló wá òun kọ́ àlìjànú ni àlìjànú tó fẹ́ dà yín láàmú ni wọ́n fẹ́ dààmú yín wọ́n fẹ́ dààmú ẹ̀yin múgùn àwọn mm. ah, àjẹ náà máa mógùn ó sì máa bi tí yà sí ọmọ ibi tí gbẹrù ẹ lọ tó bá ti rí pé àwọn eléyìí mógùn làwọn eléyìí yóò sì tàwọn jẹ yóò sì rí ẹmu gẹ́gẹ́ bí four one nine ṣe máa ń lo four one nine fáwọn mógùn bákan náà bó bá báwọn náà pé àfàwọ mú one hundred thousand naira wa nígbà ìbára oṣù mẹ́ta ó ti di mílíọ̀nìyà ah, ah. ó ti yọ pé mógùn ni wọ́n náà ti dá one hundred thousand naira lẹ bọ́bá wa bá mi bá mi mú one thousand naira wa yóò di billions of naira máa ní ká dáa fún ẹ <laughs> àwọn náà ò tiẹ̀ ní wa bẹ́ẹ̀ gbogbo àwọn tí a máa rí náà yẹn wọ́n àṣẹ ah, ẹrú tó wọ́n rìnà sí rí mòdé o wọn ò ní wá bẹ̀ ẹ́ ṣe tí wọn ò rìnà sẹ́yìn tó jẹ́ pé àwọn ìyá yòyó ń yà tí wọ́n ti máa kọ́ wíìkì lẹ́sìn àwọn ẹni wọn á wò ó mo rìnà sí ọ o ò sì wá rí mi náà kókó rìnà sí mi wọn à wá bàbá Ádámù Agége mo gbọ́ tàn kálẹ́nu wọn ní sẹ́kùn máa sọ rahimahullahu ta'ala wọ́n ní wọ́n ní sáwọn náà sàn pé sùúfì làwọn náà wọ́n ní. Ah, níjọ́ kan báyọ̀ lọ ìrántí lẹ́kìn àbẹ́kò wọ́n ní ẹnìkan bá wá wọ́n ní ẹni tí bá wá bá wọn yìí pé mo ah, rí iná sí ẹ̀pà ẹran kẹ́ ẹ̀ ṣe sàrà wọ́n náà bá gbọ́ wọ́n náà ń gbọ́ lọ́jà sọ pé sàn pé ọ̀rọ̀ àkìdá nkankan ó ṣe bákan kan jà mọ́ inú lọ́dọ̀ bàbá wọ́n náà náà bá gbọ́ mo ti gbọ́ ṣùgbọ́n làákàyè ń bẹ́ẹ̀ bíyàn bá kí wo ṣàṣẹ̀rí àdáadáa tó bá ti làákàyè dáadáa yọ máa ń tọ́ yóò ṣe náà wọ́n ní ó tún ìbátan wálé lẹ́ẹ̀kejì wọ́n yá bí oṣù mẹ́ta sígbà náà pé ah, salamu alaikum anakumula wọ́n tún ti rí náà wọ́n náà pé ah, èmi nìkan lórí náà sí ni sẹ́mi <laughs> nìkan lọ́ọ́ máa rí náà sí ni ó rí náà ríra rẹ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí á mọ̀ pé mógùn náà ni wọ́n máa wá káàkiri tó bá ti ya mógùn ó gùn ẹ̀ nínú àwọn àdìọ́kàn tí ọ̀dà ni ká máa pẹ́ nìkan kọ́ padà wáyé kò lè padà mọ́ ó ti parí hmm. ó ti tán ni. ilayhim la yarji'un. èyí wọn dára wọ àkídà tó tàná sókòlè àrùwá ọ̀ ń bẹ lọ́dọ̀ àwọn àwọn kìrìsìtẹ́nì ó sì ń bẹ lọ́dọ̀ àwọn bídíà mùsùlùmí ẹ̀jẹ̀ yàtọ̀ dọ̀ àwọn bídíà mùsùlùmí àwọn sófì wọ́n nígbàgbọ́ yí pé ẹ̀mí máa ń bí ẹ̀mí kan tọ́lọ́ ń dá náà ni kò dá mi gbàgbọ́ wọn nìyẹn o ẹ ń bá ké tíra wọn dáadáa tàbọ̀ bá gbọ́ ọ̀rọ̀ wọn dáadáa yọ máa pè bó ṣe rí nìyẹn wọ́n gbà pé ẹ̀mí tọ́lọ ń dánjọ́ kìíní àná kódà tuntun ẹ̀mí náà ní rìn ní bọ́dì kan yí padà wọ́n ní náà ní ní fi jẹ́sí pé inú àkídà wọn wọ́n gbà pé ẹ̀mí tọ́lọ ń fi dá ànábì Ibrahim alayhi salatu wa salam sẹ́yìn ànábì Ibrahim gbọ́rù sọ́mùrì mò ń fọ́n yẹn nítorí ó ṣe wàhálà síwájú tó kàkàkà kó tó débi resort ní wọ́n fẹ́ fọ́n yẹn. wọ́n gbà pé ẹ̀mí tọ́lọ́ fi dá ànábì wa Ibrahim alayhi salatu wa salam wọ́n ní nígbà tí Ibrahim kú láyé ọlọ́run á fẹ̀mí ẹ̀ pamọ́ hmm. nígbà tí ànábì Muhammad wa fẹ́ wáyé sallallahu alaihi wasallam ọlọ́run wa fi dá ànábì wa Muhammad ah, ah, sallallahu alaihi wasallam máa wò wá o wọ́n nígbà tí ànábì wa Muhammad kú láyé sallallahu alaihi wasallam ibi wọn ti wá gun nígbà tó lọ́wọ́ wá fẹ̀mí ẹ̀ pamọ́ ọlọ́run wá fẹ́ fi síbi tó ń bọ́ dáa tó fi tiẹ̀ ọwọ́ àfi sára ṣé wàá má dáa Tìjàní ẹ rí gbọ́n gbogbo kọjá yìí <laughs> wọ́n fọ Abubakar wọ́n fọ àwọn wọ́n fọ àwọn tàbíìn wọ́n fọ àwọn èèyàn ńláńlá tó yẹ pé ó ti ilẹ̀ mọ́ wọn lára díẹ̀ wọ́n á ní ẹni tán bí nílé lu fáàsì níjà Jazair Algeria lọ́hùn lọ́hùn kọ̀wá sẹ́ni eré kankan láti bàtà nàbí ti kú àfi ṣé amádà Tìjàní wọ́n ní wọ́n wá fi títí amala Tijani wọ́n á ní tí amala Tijani ló gbé ẹ̀mí ànábì jáde padà sallallahu alaihi wasallam tó tí amala Tijani kú ẹ̀mí ẹ̀ nǹkan bolo tó wá lọ wọ́n ní ahán bàbá ń káwó làwọn àgbà ṣé Ibrahim Niyasi wọ́n wá máa kí Ibrahim Niyasi pé ọjọ́ Ibrahim àkọ́kọ́ ni ẹ̀mí Ibrahim ló wá bá Muhammadu ẹ̀mí Muhammadu ló wá bá Tijani ẹ̀mí Muhammadu náà ló tún wá bá ẹ̀mí Ibrahim náà ló tún wá bá Ibrahim tòní. tó àwọn abiyanu lè gbẹ́ngbà tí ṣé Ibrahim wá kú ta lọ́wọ́ gbà ó wọ́n ń jà sí <laughs> ibi tíjà ti bẹ́lẹ̀ nìyẹn ẹ rárá Senegal tí ó pọ́n ló ní ẹ Morocco tí ó pọ́n ló ní ẹ Nàìjíríà rárá Nàìjíríà tó ní èmi ní èmi ní èmi ní mò ń lo hadira wọ́n máa ń pè ní alira mo ń lo alira sí Ibrahim lọ́wọ́ báyìí wọ́n kò lò ń lo alira sí Ibrahim lọ́wọ́ báyìí ẹnìkan ní afusa ńkọ́ <laughs> alira kìí tó kọ làwọn mìíràn nínú àwọn technical words tí a máa lò nínú mùsọ̀lá sofiya ní ní alira mo wà ní alira ẹ̀wọ́n ni mo wà ní alira òun ti alira lọ́wọ́ ìyẹn ni pé ọ fẹ́ dàpọ̀ mọ́ ẹ̀mí kejì ìtumọ̀ ẹnu lọ́fẹ́ dàpọ̀ mọ́ ọfẹ́ fi ẹ̀mí ẹnìkan dàpọ̀ mọ́ ẹ̀mí ẹnìkejì jẹ́ǹpẹ̀ láàlúwa lọ́dọ̀ wọn ni. tó eléyìí tó wà lọ́dọ̀ àwọn sòfíà yìí ọwọ́ wà lọ́dọ̀ àwọn olórìṣà èyí táwa Yorùbá jẹ́ sí ń bọ òrìṣà ẹlẹ́bọ lọ́dọ̀ wa ń bíbà àwa mùsùlùmí náà àwa tún wá gọ̀fẹ́nu họra àwa náà tún wá bẹ́ẹ̀ nìkan bá kú tí ìyá kan bá kú báyìí tẹ́ bá bímọ lẹ́yìn ẹ̀ wọ́n sọ ọmọ ní kíni ìyàbọ̀ ìyàwó lọ́bọ̀ ọmọ pa kìí dání kìí sọ̀rọ̀ ẹnu lásán ẹlòmíì rò pé àókọ àbísọ wàláì kìí sàbísọ ó ní òun ṣe pẹ̀lú àdé ọ̀kan ẹlòmíì wọ́n pe yeye tún dé ládọ̀ àwọn àjẹsà lọ́hùn yeye tún dé yeye làwọn máa ń pè yà lọ́dọ̀ tiwọn wọ́n á ní yeye tún dé hmm. yeye ni ṣùgbọ́n wọ́n pa yeye kan rẹ́ wọ́n wá sọ di yeye tún dé yeye tún dé ìtumọ̀ náà ni yàbọ̀ tó bàbá náà ń kọ́ tó mhm. bàbá ti kú báyìí wọ́n pè ń bàbá tún dé ọmọ tó ń jẹ́ bàbá tún dé bọ́ọ̀ jẹ́ bẹ́ẹ̀ mà látòní lọ o kó mhm. pé ó kọ tí wọ́n sọ mí ni ẹ máa pè mí náà nínú àwọn táwọn fi máa mà pò lórí ìsàlẹ̀ èèyàn ní ẹni tí bá ń jẹ́ ìyàbọ̀ nínú ọkọ rẹ̀ àti gbóòórùn kínni òrìṣà ń bẹ yétúndé àti gbóòórùn òrìṣà ń bẹ bẹ́ẹ̀ náà ni bàbá túndé àti gbóòórùn òrìṣà ń bẹ ọlọ́wọ́n bá sì ti túmọ̀ ẹ̀ pé annahum ilayhim la yarji'un. ọlọ́run ni ẹ̀ lè tún dé mọ́ ẹ̀yin máa lè yàn tún dé ẹ̀yin ọlọ́run lọ sọ bẹ́ẹ̀ hmm. ó ní la yarji'un ẹ̀ lè tún padà mọ́ ẹ̀ lè dé mọ́ mọ́ tí náà lè dé mọ́ òun ẹ̀yin náà ẹ̀ má sọ ọmọ bẹ́ẹ̀ mọ́ gbogbo ọmọ tí wọn bá sọ bẹ́ẹ̀ kọ́ lọ yí padà ọlọ́run sì bá wa sí kò sọ ọmọ tí wọn sọ ń bàbá túndé tí ò lo kọ́ mi ó kọ́ mi ní ọ̀tẹ̀ mara ẹ̀ tẹ́lẹ̀ bá pè ọ́n díẹ̀ díẹ̀ ní ọkọ̀ tí òfin ní jẹ́ bẹ́ẹ̀ mọ̀ so nípa báyìí eléyìí ni àyà yọ lọ́wọ́ parí ẹ̀ pé. annahum ilayhim la yarji'un wa in kullun lamma jami'un ladayna muhdarun. wa in kullun gbogbo wọn pátápátá gbogbo nǹkan kullun kullun tanwin nìyẹn gbogbo nǹkan. gbogbo ń tó كل oṣù كل الجن كل الملك كل الحيوانات كل الجمادات كل السماوات كل لدينا محضرون لدينا محضرون كيف إيه ما لدى لدى أفهم بيه أيا أيوه. لدى أفا لدى أفا إسماعيل كيف إيه ما لدى لا بابا منصو سيسي الله يساو يساو ساو ọ̀yá làdá ọ̀kàrẹ̀ ọgbà làdá kíni lọ́dọ̀ ní tí mo fẹ́ mú jáde náà ni pé ọjọ́ra wọn àbí ọjọ́ra wọn. ọjọ́ra wọn sòsè. sòsè gan hmm. làdá lọ́dọ̀ bóyá yorùbá ló lọ jí múnádọ́rùn lárúbáwá àmọ́ <laughs> tàbó sì forí gbára wọn lásán ó ṣàjọra wọn náà. ọlọ́run ní gbogbo nǹkan pátápátá lọ́dọ̀ wa muhdarun wọ́n wọ́n dè wájú wa báyìí wa in kullun lamma jami'u ladayna muhdarun ọ̀dọ̀ wa ni gbogbo ẹ̀ wà gbogbo nǹkan pátápátá ní ọlọ́run ní ọ̀dọ̀ wa ni wọ́n wà eléyìí ó júwe agbára ọlọ́run ọba fún wa ibi gbogbo nǹkan pátápátá ọ̀dọ̀ ni wọ́n wà ààyè wo ni wọ́n wà kó sí ọ̀wà máa rò báwọn àyẹ̀wò ní gbogbo rẹ̀ ó dùn sí. èèyàn lásán bàbá kojọ wo èèyàn látọ̀rí ànábì ádámù tí ìbá ṣe pé èèyàn ń kú àlè ríbi gbé mà àti ọ̀rọ̀ máa kú ni mo lágbè ilé ó ti kàn gbogbo ẹni tó ti wá kún ọlọ́run léèyàn. ladaina bàbá tún débi àwọn nǹkan mìíràn tọ́lọ́run tún dáná ọ̀dọ̀ wa náà ní gbogbo ẹ̀ padà sí muhbarun ọ̀dọ̀ wa ládàrí gbogbo ẹ̀ sí ẹni tí nǹkan bá wá padà sọ́dọ̀ rẹ̀ ó yẹ ká mọ̀ wípé òun náà ló ní nǹkan yẹn hmm. ẹnìkan ò tó bẹ́ẹ̀ gbọ́ pé ọ̀dọ̀ mi lẹ́ padà sí àfikọ́jọ́ pò ń ló ní nǹkan yẹn aya yìí tọ́lọ́ sọ pé wà ń kúlù lámà jẹ̀mí àwọn ladaina muhdarun bí ṣe ń túmọ̀ sí túmọ̀ rẹ̀ tá ń tú yìí bẹ́ẹ̀ náà ní ṣe ń túmọ̀ sí pé ọlọ́run ọba ló ní gbogbo nǹkan hmm. èyí ò sí lé ní gbogbo nǹkan tí ìbàjẹ́ ń lọ sí ó tún túmọ̀ sí pé ọlọ́run ọba ló ṣe gbogbo nǹkan. tàbá wa túmọ̀ ìpọ́nlọ́run ọba ló ṣe gbogbo nǹkan ó túmọ̀ sí pé ọlọ́run ọba ọba alágbára ni àbọ̀lẹ̀. Hmm, alágbára ni bó ti wá máa túmọ̀ ẹ̀ lọ nìyẹn hmm. yóò máa gorí ara wọn gorí ara wọn gorí ara tó fi máa mọ̀ pé tálẹ́ńtà ń sọ̀rọ̀ rẹ̀ yìí gan-an bó ló ṣe rí. Allah subhanahu wa ta'ala. Wa in kullun. Wa in kullun lamma jami'un ladayna muhdarun. Insha Allah tó bá di lọ́la ń bi tafsir a máa tẹ̀síwájú nípa rẹ̀. Ọlọ́run ọba yóò ṣe ìdágbọ́ yóò ṣe kó wúlò fún wa láyé. Àmín. Ní àlùkè àmọ́. Mo fẹ́ pè ọ́ ṣàkíyèsí nǹkan kan. Òun náà ni a wà nínú a wà nínú ọjọ́ mẹ́wàá ìkànnì tó wà nínú oṣù Ramadan. Léyìí tọ́já sí pé gbogbo wa nílò ká mọ kí làdúrà táwọn máa ṣe torí bá a ṣe ń wò yìí náà nǹkan ó ti kúnlẹ̀ ń gbòòrò oríṣiríṣi nákàlẹ́ ó tún ti gbalẹ̀ mm-hmm. bí ọjọ́ mẹ́wàá iye kan yìí ó ǹtẹ́ máa fàárẹ̀ o ǹtẹ́ máa wíre o àwa fẹ́ ṣàgbéyẹ̀wò àdúrà tánàbí rẹ̀ kọ́mẹ́ǹdì fún wa. sallallahu alayhi wa sallam. ọ̀ya ní page eighty six ẹ̀yà wàmí ma wà rọjá wàmí ma wà rọjá ti hàdí lẹ́yìnlá kálọ̀ wà pásítà láàrin ayé wáhìd ayé wáhìd ọjà dá. nípa báyìí àdúrà tí àwọn ṣe. wàmí ma wà rọjá ti hàdí lẹ́yìnlá ti mú bá rọ ká ní àdín àyà. jokulọ́lẹ̀ jokulọ́lẹ̀ ọ̀ lójú ti pàápàá láàrin àwọn èèyàn tí wọ́n ń lọ wọ́n mí máa wá rọ̀dà. ẹ̀kọ́ kan bẹ lọ́dọ̀ àwọn ará Indonesia ẹ̀kọ́ yáàyè ah àwọn Malaysia tó lè táwọn ọba kọjá kí láàrin ọ ń bọ̀ láyé ibi tó ti jìnnà ọwọ́ ara àwọn méjì kan tó jókòó tó bá fẹ́ kọjá bí wàhálà wá ń jà àwa di láàrin àwọn èèyàn tí wọ́n pọ̀ tó báyìí gbogbo wa sì ń wọ́ ọ báyìí ó ti ẹ̀wẹ̀ ń tí ń bọ́ sọ̀rọ̀ ó gbogbo àwọn tó jókòó ó ti rìn lọ ó sì tún rìn bọ̀ wá kì sọmọ kékeré ẹni tó ti dàgbà ẹjọ́ akọ́ ẹ̀kọ́ dáadáa ká sì mọ bó tiẹ̀ ká máa ṣe náà àwọn àdúrà tí a máa ń ṣe ní Laylatul Qadr Laylatul Qadr yìí ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti máa wọ̀n fáwọn èèyàn pé ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí tí wọ́n bá bí ọ́lẹ́dẹ̀ pé kí ni ọba àdúrà tó máa ṣe ànábì ti fún wa sallallahu alaihi wasallam ọ̀yá kì í. أن أم المؤمنين عائشة عائشة رضي الله, رضي الله عنها قالت يا رسول الله عائشة تاني جبان يا النبي صلى الله عليه وسلم ó wá sọ pé. ya Rasulallah. ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba mo pè ọ́ dá mi lóhùn mo fẹ́ béèrè nǹkan kan. in wafaqtu laylatal qadr. tí mo bá ṣe déédéé laylatul qadri tí mo bá ṣe déédéé rẹ̀ tí mo witness yẹ kí ni máa ṣe. madha aqul. kí ni máa wí tèmi náà dá wà sílẹ̀. qal. ó ń béèrè ni kí ni máa ṣe tèmi náà ti wá sí ni. ṣé kakọrin ni kádáwákà ni lẹ́yìn láti olùkọ́ dìde kí ni máa ṣe anábì wá sọ fún un. kúlì láhùn kúlì máa sọ pé. Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni. Ọ̀ya wíbẹ̀ Allahumma. Allahumma innaka afuwun. تحب العفو فاعف عني لمتى اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم إنك عفو تحب العفو afwa fa'fu anni. orí nǹkan ọlọ́bìnrin tẹ́yìn máa ń pè ní káyàlẹ́ lọ́dọ̀ ọkọ rẹ̀ tí sànàbì ti wà. sallallahu alaihi wasallam. ìgbé fún mi náà ìwà anábì fún mi ní káyàlẹ́ tí màá wí ní Lailatul Qadr o tí màá ti dédé rẹ o nákìlù náà ni nákìlù níta àgbà wa nákàlì nákìlù nákìlù sahih ó ní fún mi ní tí máa wí ìyàwó wa béèrè lọ́dọ̀ ọkọ rẹ̀ ẹ̀dá kan jáde wàrà léèrè tíyàwó rẹ̀ bá béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ní nǹkan tó jẹ́ sí pé yóò jẹ́ kọ́ àti ìfún nǹkan tí ń wá láyé àti kí ọ̀rẹ́ rẹ̀ kan ó béèrè lọ́wọ́ rẹ̀ ní nǹkan tó yẹ pé yóò fi àti ìfún nǹkan láyé tó o sì ní méjì lọ́wọ́ ó ní kan original original ó sì ní kejì náà original èwo ló fún ìyàwó rẹ̀ original original original original ara àwọn agbára tí ń bẹ́ fàdúrà ìmọ̀fẹ́ kìfọ́ ìyàwó lọ bọ́kọ ẹ̀ pé à wọn náà mọ̀ pé aṣọ tó máa ń rà fún ìyàwó rẹ ọ̀dà àjèǹtọ̀ máa ń rà fún <laughs> ẹni tẹ́jọ wà ń bí iṣẹ́ lọ ìyàwó lọ béèrè ànábì wàá fún ìyàwó. sallallahu alaihi wasallam. agbára àkọ́kọ́ tí ń bẹ lára àdúrà yẹn. ẹlẹ́ẹ̀kejì ó ní wípé ànábì kọ́ ní àdúrà tí ó ṣe sallallahu alaihi wasallam ọwọ́ á ní kó sọ pé Allahumma ìrẹ́ ọlọ́run innaka afu wọlọba alámójúkù wọlọba alámójúkù àṣìlẹ̀ látòlẹ̀ kọ́dírì ni àṣì àǹfààní tá a jẹ́ ń bẹ̀ onípọ́jọ́ náà ni wọ́n kọ gbogbo kádàrá ọdún kan tá a lò ní òfin jẹ́ pé agbọ́dọ̀ agbọ́dọ̀ múra hmm. òun ni wọ́n kọ gbogbo kádàrá ọdún kan tá a lò láyé wa ló fi jẹ́ sí pé láwọn ọjọ́ tá a wà nínú ẹ̀ yìí bó o ṣe fẹ́ lo ọdún yìí fún ẹ ló júwe fún hmm. ẹ bọ́ba bẹ lọ́hún ń bẹ alihamudulilayi tiẹ̀ da bọ́ba sì bẹ lọ́hún ọba ń bẹ tó ń wò náà ha aburú ti bá mẹ́mbẹ́ náà ọ̀tẹlẹ̀ náà nu. tó tòlọ́nà mẹ́rin ni kádàrá máa ń gbà á lẹ́fù mẹ́rin lọ́wà lẹ́fù tọlọ́dún náà làwà tọlọ́dún. Hmm tá a bá wá dé àwa ń ṣàdúrà pé wọ́n ọlọ́run ọ̀fẹ́ kakádàrà ìnáka àfò ah, wọ́n ọlọ́run ẹlẹ́ alámójúkúrò ní ọ̀ tó ní kí orúkọ yẹn ó rí ènìyàn méjì ni èyàn á máa jẹ́ olówó èyàn á máa jẹ́ olówó tí ò ní fẹ́ràn náwó sọ gbọ́ báyìí èyàn á máa jẹ́ olówó tí ò ní fẹ́ràn kọ́ máa náwó hmm. èyàn á máa jẹ́ onímọ̀ tí ó ya ahun mímọ̀ hmm. èyàn á máa ní post tí ò ní fi post ẹ̀ sàǹfààní fẹ́nẹ́bọ̀dì hmm. sọmọtọ́ làwọn ọba yìí ṣe bẹ́ẹ̀ ó ní ìwọ ọlọ́run ọba ìwọ ni alámójúkò ọwọ́ afẹ́ràn kínní àmójúkúrò ìyẹn fi yẹ wáyé pé kádàrá ní ìdí àmójúkúrò hmm. gẹ́gẹ́ bí wọn náà tó bá délé ẹjọ́ tí wọ́n bá sí fáìlì rẹ wò tí wọ́n sáfin tó rẹ ò lè mórí bọ́ńbẹ́ o mọ̀tí bá sàmójúkúrò fọ́ńbẹ́ ọ̀rọ̀ náà lọ àwa ń bẹ lọ́wọ́ ọba pé nínú lẹ́yàtọ̀ kọ́dù ìpè wọ́ lọ́wọ́ ọba ìwọ ni ọba àmójúkúrò ọfẹ́ràn fàáfù ànì. fàáfù ànì. sàmójú kúrò fún mi ọlọ́run ọba àtọrọ owó ń bẹ̀ yẹn àbátọrọ owó ń bẹ̀ rárá àtọrọ ọlá ń bẹ̀ ṣùgbọ́n tá a tọrọ ẹni kíni àmójú kúrò ìyẹn fi yé wa yípe tọ́ba ti ní kọ́lọ́ wọn sàmójú kúrò fún ọ níbi kádàrà tọ́ba kádàrà gbogbo tí wọ́n ń pè ní aburú bẹ̀ kí lọ́sọ̀hún ọlọ́run bá ń ṣe kíni bá ń ká kú wọn náà mọ̀ pé ibi tá a ti máa tọrọ àmójúkúrò òun náà lẹ ibi tá a bá ti ṣẹ̀ tí wọ́n ti bá fìyà jẹ ọ́ tọ́ wá débẹ̀ tó wọ́n ní ẹ sá sàmójúkúrò ẹ sá sàmójúkúrò fún mi ẹ sá sàmójúkúrò fún mi ẹni pé ẹ má fi aburú tí mo ṣe ẹ má fi san ní ẹ̀san ah. àdúrà yìí ọ̀n sọ fún wa yìí pé gbogbo ní tẹ́ńpẹ́ ọba ti ṣe dáadáa gbogbo ní tẹ́ńpẹ́ nínú aburú tó wà nù kádàrà ìwọ́lọ́n bá ń ìbéèrè wa wà ń bẹ̀ yẹn kó tó di wá dúró ó ní pé àdúrà eléyìí tọ́wọ́ yìí tó ní fáfà ẹ̀ ní ànábì wí fún Aisha pé kọ́ máa ṣe ó sì dá wa lójú wípé gbogbo òru lálásọ̀rọ̀ kọ́dírì ní ti Aisha wọn wí ní tiẹ̀ nìyẹn radiyallahu ta'ala anha àti gbogbo àwọn tàbí tí wọ́n gbọ́ ó sì dá wa lójú pé kì í ni wọ́n ó ti kí ni wọ́n ó rí ìtumọ̀ wa fẹ́ mú kó bẹ́ẹ̀ ni pé mọ́gbàtàn jẹ́ o ẹlòmíì wọn máa mú súnà kàlánkìnì wá sọmọ pé súnà kàlánkìnì ń bẹ sọmọ bẹ́ẹ̀. súnà kàlánkìnì ń hmm, wà. súnà kàlánkìnì ń bẹ wọ́n ní sunna kàlánkìnní ń bẹ. Eh, kí ló bàtà àfikún sunna kàlánkìnní ń bẹ ẹlòmíì ó lè mú wa sáìdì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ fara pẹ́ sunna yọ kàn lẹ́bi di àmàlẹ́gbẹ̀ẹ́ ni ó ti kínú sunna kàlánkìnní. ọ̀dà tá a bá sálámà tán lẹ́yìn irun kí làdúrà tá a ṣe asàfùlọ́ asàfùlọ́ asàfùlọ́ tó sunna nù kálukọ́ máa ṣe lọ́ba sálámà tán ìmọ̀ bá kọjú sáwọn yàn asàfùlọ́. Astaghfirullah. Astaghfirullah. Astaghfirullah. Astaghfirullah. Astaghfirullah. Ah, Sọ̀rọ̀ pé mẹ́ta náà ló náà wí. Súnà kí náà ń gbélé nì. Kàlánkìnì. Kàlánkìnì. Ó ti lẹ bídí àmọ́lẹ́gbẹ̀ẹ́. Tẹ́lá wá ní kí ló ń ṣe yìí, yóò sọ pé ah, ah, ẹbí mẹ́ta náà ni a máa wí, mẹ́ta náà mo wí. Mi ò ṣe lè bó ṣe wí yìí bẹ́ẹ̀ kánà ṣe máa wò. Ó nà yín ò pé ọ̀mọ́. bẹ́ẹ̀ náà ni irú àdúrà yìí wọ́n lè sọ di kàlánkìnì mọ́ ọlọ́wọ́ tó ọba sọ́ra hmm, hmm. àwọn àfa ń bẹ ń gbòòrò wọ́n sì ń bẹ lẹ́yìn odi náà wọ́n lè pé aláhùnmá àtàtàn bí máa ṣe nìyẹn sọ̀rọ̀ láàrúsà. ìnáka àfọwọ́n tó àfọwà fàǹfọ̀ àní máa fa one hundred and eleven. ó ti di kínú kàlánkìnì ẹ̀rọ mi ti one hundred and thirteen ó ti di kínú kàlánkìnì one thousand kàlánkẹ̀ní. seven thousand seven hundred and seventy seven. kàlánkẹ̀ní. nine thousand nine hundred and ninety nine. kàlánkẹ̀ní. bí ó ti máa lọ nìyẹn. ànábì ọ̀wọ́n fún Aisha kò sọ fún péye báyìí ni ọ máa ṣe ìtọ́kànwọ́ náà ni pé sá máa wí lọ tó bó láti wá máa practice àdúrà yìí. ṣé mọ̀ pé Aisha ni tí mo bá ṣe déédéé láìláto lè kọ́ dìrì sábà wà á máa láìláto lè kọ́ dìrì tiwa àmọ́ ibi tí ó bọ̀ sí i àti pé àdúrà yìí alẹ́ láti rẹ́kọ́mẹ́ǹdì ẹ̀ fúnra wa fún ọjọ́ mẹ́wàá tó bá kẹ́yìn Ramadan tó ti bẹ̀rẹ̀ láti bí ọjọ́ mẹ́fà tẹ̀ márùn sẹ́yìn yẹn ní pẹ́tọ́ ọba wà lọ́sàn-án máa fi wá ti wà lọ́sàn-án alẹ́ náà lọ́pàtàkì jù tí magrebi bá ti tó báyìí láti àwọn ọjọ́ òní báyìí àtàwọn ọjọ́ tó ti lọ sẹ́yìn yẹn sábà wípé aláhùnmá iná ká àfọwọ́n tó hìbò làbọ̀ àbàfọ̀ àní bọ́ bá ń kírun lọ́wọ́ bọ́ kírun tán bọ́ ń lọ lé sábà wí lọ. bọ́ ń jẹun mọ́ra aláhùnmá iná àfọwọ́n tó hìbò làbọ̀ àbàfọ̀ àní gbóngbóng kan lọ aláhùnmá iná ká àfọwọ́n tó bá sàn jalè ní. torí pé lálẹ́ tó kọ́ di alẹ́ ní ọ̀bọ̀ sí símá gírí bí bá ṣe sí dé ó lè jẹ́ bẹ́ẹ̀ títí tó fi dà sọ́ba fọ́dẹ̀ yàn àsọ̀bá o lè dàkẹ́ níbi aláwọ̀ mọ̀ iná kan àfọwọ́n tó hébùlà àfọ̀ ṣùgbọ́n gbogbo alẹ́ àwọn ọjọ́ tá a wà ń bẹ́ yìí ní tí ọmọ wí nìyẹn o tọ́ ọba ti wí ó ti ní ọba àdúrà lọ́wọ́ kódà ọlá tí wọ́n gbà ń bi ilé òun ọlágbára ju ká ọmọ akẹ́ koran lóru lọ láàrin láwọn ọjọ́ yìí ni o ó fi koran rẹ sójú mọ́mọ́ kò fi Allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni kò fi sálẹ̀ mọ́kìrì bá ti tó báyìí kọ́ bẹ̀rẹ̀ sí máa wí lọ ni. Allahumma. Innaka afuwun tuhibbul afwa fa'fu anni. Aya àdúrà àkọ́kọ́ nù máa fi lọ lé tó o bá délé ọmọ ìyá mi sọ fáwọn òbí ẹ̀ tí wọn láǹfààní àti wá sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọn láǹfààní àti wá tá a bá mójútó àdúrà yìí dáadáa ni ó yẹ káwùjọ mùsùlùmí ó ti dáa pọ̀. àmójútó ni tàbá mójútó ara yóò ti dáa. àdúrà ẹlẹ́ẹ̀kejì tó wáyé هنا اللهم اللهم أعوذ برضاك أعوذ برضاك من سخطك من سخطك وبمعافاتك وبمعافاتك من عقوبتك من عقوبتك وأعوذ بك منك وأعوذ بك منك لا أحصي ثناء عليك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أنت كما أثنيت على نفسك عمت ti gbọ́n yín lẹ́yìn pé eléyìí ti gùn ju ọlọ́lẹ́nu àmọ́ bá ti gbìyànjú àwọn ẹ̀yìn àǹfààní tí kékeré tí bàbá fi jọ máa ń lọ bí bàbá ti kéwú kì í ṣẹgbẹ́ tí ò kéwú bí tá a ti máa ju àwa lọ náà nù ẹ̀yìn àfa ẹ̀mú yìí ti àwọn tí ọ̀fà ẹ̀mú tó kéé ti àáfọ̀ òmù méjèèjì tiẹ̀ yóò mú tókè yóò tó mú ti ìsàlẹ̀ mo fẹ́ kó kíyèsí àdúrà ẹlẹ́ẹ̀kejì ó rí i pé the same thing tó wà lókè yẹn ọ̀hàn bẹ́ẹ̀ ọ̀hàpí àǹbẹ̀ náà àfù àfù àfù ni tó fi bẹ̀rẹ̀ náà ni kí Allahumma inni a'udhu bi ridhaka min sakhatika wa bi mu'afatika min 'uqubatika láàfin ma pé méjọ tí wọn bá ní kí ni àkọmọ̀nà àdúrà rẹ látòlù kọ́dìrì ó ní ká máa tọrọ àmójúkúrò ọlọ́run ọba ọlọ́run kọ́sà àmójúkúrò fẹ́ni kọ̀ọ̀kan wa wa akhiru da'wana alhamdulillahi àwọn dọ́kítọ́rù wa lórí àti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ayé wa àbí ọlọ́ọ̀ba kí ọlọ́ọ̀ba kó bá ní san yín ní ẹ̀san olóore ìmọ̀ yín náà tí ti ń fi ṣe wá ní àǹfààní àbí ọlọ́ọ̀ba kó bá ní fi àlùbáríkà sí kó má jẹ́ kí ó gbẹ láíláí kó jẹ́ kí ẹ pẹ́ fún wa kẹ́gàn lẹ́mìí lórí títẹ̀lé ti ọlọ́ọ̀ba bákan náà àbí ọlọ́ọ̀ba fún àwọn àṣà tí ń wa náà pátápátá lórí àwọn nǹkan tó fi ń ṣe wá láǹfààní kó bá ní ṣe àlékún àlùbáríkà lórí ìmọ̀ náà. nam ní báyìí a bọ̀ sí abala gbígba ìbéèrè tẹ̀ bọ́jọ́ ti lọ bóyá ẹyọ kan sá. salaamaleykum lawakatu um, question mi ní ṣe pẹ̀lú eh, Antioch ìlú ìlú Antioch yẹn gangan so gẹ́gẹ́ bí tí a gbọ́ rí ni pé ibi tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó bá tó bá bínú parẹ́ tó tó pa wọn rẹ́ ṣá wípé bẹ́ẹ̀ yẹn ò kí ń kò kí ń ní pamọ́ yàní pé bẹ́ẹ̀ yẹn ò kí ń exist mọ́ bọ̀mí ka àwọn ibìkan nínú bible pé uh, many years probably like four hundred years after the death of Jesus wípé antioch tún exist wípé even it was then ni wọ́n tó pronounce anything like Christianity that is kò sí nǹkan tó ń jẹ́ Christianity in the time uh, period of Jesus pé four hundred years ní Antioch ni wọ́n ti pe àwọn kan tí wọ́n wá preach níbẹ̀ ni pé ẹ̀yin yìí àwọn máa pè yín ní Christianity so ìfẹ́ mọ̀ pé ṣé existence gbọ́ wọ̀nyàn tí wọ́n tún exist ní Antioch ó tako pé ibi tọ́lọ́run bá ti parẹ́ àwọn èèyàn tún ṣì máa máa exist náà alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabi ajma'in ìmọ̀ tí a fà béèrè eléyìí kò sófin fún bọ́lá wọn bá pa àwọn èèyàn abẹ̀rẹ̀ fa idahum khamiduna ni títí pé ló ń pàlù rẹ ọ̀pá kìnìún rẹ ń bẹ àwọn èèyàn abẹ̀rẹ̀ ọ̀pá rẹ ọ̀dà ànábì wa Nuhu alayhi salatu wa salam ọlọ́run pa ayé rẹ fún àbí ọ̀pá ayé rẹ fún kí ló fi yọ ọ̀pá nábì Nuhu kọjá ní bíbáyìí omi dé bíbáyìí ó sì dá wa lójú ọbọ̀dọ̀ dèbí náà torí pé omi kárí ayé ni ọ ẹ̀sìsì padà bí ọ ẹ̀sìsì padà ìyàtọ̀ ń bẹ láàrin ìlú tá a parẹ́ àti èèyàn ìlú tí a parẹ́ náà. Ah, jazakumullahu khairan ìbéèrè tèmi òun ni wípé tí a bá fẹ́ sọ àwọn ènìyàn lára fún oní oníbídíà kan tí gbogbo àwọn èèyàn mọ̀ wípé oníbídíà ni tó a bá fẹ́ a fẹ́ ṣàlàyé rẹ̀ fún àwọn ènìyàn ǹjẹ́ alẹ́tọ̀ àti kọ́kọ́ ká dárúkọ àwọn dáadáa tí ẹni yẹn tó ti ṣe rí àbí kéèyàn kàn kéèyàn kí àti àwọn èèyàn ń lọ nípa rẹ̀ lásán ìzọkùn lọ. alhamdulilah ìbéèrè tó ń béèrè ìbéèrè talibul ilmi ìpè téèyàn bá fẹ́ ṣàlàyé fáwọn èèyàn pé lágbájá ìbò ń bẹ lọ́dọ̀ ẹ̀ ṣé ẹ̀dọ̀ kìí ti ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà sáà sọ fáwọn èèyàn pé ẹ̀dọ̀ kìí ń bẹ lọ́dọ̀ ẹ̀ màkọ́ọ̀mù yàtọ̀ síra wọn àyè tá a bá wà ní ojú rẹ̀ á àwọn onímọ̀ tí ó sọ pé àgbọ̀dọ̀ sọ dáadáa rẹ̀ àtúkọ̀ ṣàbúrú ẹ̀ ó ní màkọ́mù tí wọ́n mí ní tàbí a ṣe ráwọn onímọ̀ tó sọ wípé méjèèjì na ọ sọ wala yajrimannakum shana'anu qawmin ala alla ta'dilu i'dilu huwa aqrabu lit-taqwa ara wọn mìíràn sọ pé ẹ̀sọ́ méjèèjì màkọ́mù kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn tí yẹn bá jẹ́ yóò ṣe ó wù tọ̀tún ó wù màkọ́mù tí yẹn ti máa sọ méjèèjì wà mọ̀kọ́mù téèyàn ti sọ méjèèjì wa. tó bá jẹ́ sí pé tọ́lébù lẹ́yìn lèmi bá ọba jẹ́ tọ́lébù lẹ́yìn lèmi tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó wá fẹ́ máa rìn mọ́ ẹni tá a mọ̀ pé igbó ń bẹ lọ́dọ̀ ẹ̀ dáadáa díẹ̀ díẹ̀ ń bẹ lọ́dọ̀ ẹ̀ náà ẹ̀ hazarẹ̀ yá sọ́ọ̀mọ̀ pé dídí àbá ń bẹ ní ọ̀dọ̀ ẹ̀ láti kó mẹ́ mọ̀tò wá jẹ́ sí pé kì í ṣe tọ́lébù lẹ́yìn kékeré bóyá gbàlagbà ni tó ti mọ̀ tún yàtọ̀ sí òsì á sọ fún pé sọ rẹ́ni tó ń wo yẹn o ó gbìyànjú nínú lóga àrọ̀bíyà ọmọ lóga ọmọ gírámà ṣùgbọ́n àkìdá rẹ̀ sífùr òdoni olódoni níbi àkìdá fèlè ń àṣedéédé mẹ́wọ̀n tọ́lébìlì ẹ̀yìn lèmi nìyẹn tọ́lébìlì ẹ̀yìn lèmi tó bá ti wá gbọ́ yẹn yóò lè mú tírà rẹ̀ tí bá ti ń ka ọ̀rọ̀ lóga lọ yọ

kọ́ wa sọ dáadáa òun tì lásán kọ́ wa dákẹ́ kọ́ wọ́dọ̀ sí báyìí náà wallahu ta'ala alam. jazakumullahu khairan tó ibi náà ni a ti fi máa fún tèmi. ẹ ti ti wàhálà ó sáré fò wáyé. jazakumullahu ìbéèrè mi ni pé àdúrà tí ẹ ṣàlàyé fún wa nísìnyí pé a lè máa ṣe yẹn àbí àdúrà mi náà bẹ́ẹ̀ tí ó wá láti inú súnà nàbì sallallahu alaihi wasallam ṣé èèyàn lè fi dọ̀míìrù tí ó máa túmọ̀ jámù sí gẹ́gẹ́ bó ti jẹ́ pé fáàfọ̀ á nì kéèyàn á fi dọ̀míìrù jámù sí pé kó lè kó àwọn ará léèyàn sínú àbáwọn ọmọ èèyàn àbí nǹkan. bẹ́ẹ̀ ni bí ìtọ́jà ni èèyàn tí èèyàn bá bẹ́ẹ̀ ṣe yọjọ́ sí pé àwọn èèyàn wà pẹ̀lú èèyàn tí wọ́n ń ṣe áámi mọ̀tí wọn bá sí pẹ̀lú èèyàn tí wọ́n ń ṣe áámi fáàfọ̀ á nì náà lọ́sẹ̀ Aisha radiyallahu anha tánàbí kọ́ sallallahu alaihi wasallam ha ah, ṣé òun náà kò yẹ kó fọkọ rẹ̀ sí mọ̀tò wáyé pé wọ́n bá ń ṣe ámì lẹ́yìn ẹ̀ bóyá ìyàwó ní sàdúrà tọkọ ń ṣe ámì kò ní sọ pé fa'fu anni yóò mọ̀ sọ pé fa'fu anna ṣùgbọ́n tó wáyé pé wọ́n nìkan lọ ń dá sàdúrà fún ara rẹ̀ ánì ánì náà ló wì gẹ́gẹ́ bó ṣe wà ní láti wì àbọ̀lọ̀ fikùn wallahu ta'ala àwọn àdúrà náà pọ̀ bá náà rọ́bà náà nìsín ẹni wọ́n á pẹ́ rọ́bà ní rọ́bì wọ́n á pẹ́ rọ́bì á ti ní fi dúníyà ilé wọn ọmọ pa àyà kọ̀ọ̀rán ni ọmọ pa bó ṣe wà ní ọbẹ̀ sàdúrà fún ara ní ìsìn kí ló wù. rọ̀bánà àtìnà fìtúnìyà hasana. ẹ̀yin mélòó lẹ́yìn sàdúrà bẹ́ẹ̀ nìkan ní sàdúrà. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n torí bọ́jà àyà kọ̀ọ̀rán ó sì wà ní jámọ̀ plural báyẹn tó a filẹ̀ bó ṣe wà ní tiẹ̀ torí bá àyà alukoran tó bá jẹ́ mọ́bi tó yẹ ká ti alẹ́ láǹfààní àti yí ṣùgbọ́n àyà alukoran á filẹ̀ bó ṣe wà torí àlùbáríkà ti mẹ́ lára alukur'an wallahu ta'ala alam náà. jazakumullahu khairan ibi náà ni a ti fi ma. subhanakallahu wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.